إنه لكم عدو مبين وأن اعبدوني هذا الصراط المستقيم ولقد أخذنا منكم جبلا كثيرا أفلا تكونوا تعقلون وقال عز من قائل وجعلوا الله لما ظلم من الأرض والأنعام نصيبا فقالوا هذا الذي زعمتم هذا من فمن كان لشبهة آتيهم فلا يغفر إلا الله ومن كان الناس فهم يغفرون إلا آتيهم ساء فأنا يحكمون وقال عبد القادر وقال آله عام وحرب كبر لا يستطاع لا يقامها إلا من نشاء بزعمهم وأنا عام فضلا ويزيد بما كانوا يكرهون وقالوا ما في بطون هذه ما في بطون هذه الانام كل قلوبكنا وقالوا انا ازواجنا وان يكن لك فردا فيه شركاء فيزيد فردا من النسيم العظيم والقتل الذين قتلوا اولادهم ذكرا ولدهم وحرموا ما رضي الله تعالى بصديقه العياذ كنت امرأة مجاشية أن رسول الله صلى الله عليه وسلم قال وإني طلبت عبادي كل أسماء كلهم وإنهم أتتهم الشياطين فاجتالتهم عن دينهم وحرمت عليهم ما أهلكت لهم وأمرتهم أن يشركوا بي ما لم تكن به سلطان أكبر مرة وقد في حكمة الأرض الجوار النبي صلى الله عليه وسلم في توحيد الجوار سوى شيء سوى سوى الشهداء سوى المسلمين وسوى الجوار لا يوجد سوى سوى الله أهل التقوى ويوجد مع النبي وأمامه ولما يوجد مع النبي وأمامه يوم في جواره اللهم في أمة النبي صلى الله عليه وسلم وكان من كان يجري القرآن وكذلك جعلناكم أمة وسطا àṣírí lọ tó dáa tó tó déédéé tó mọ́ ìtàkùn ìṣòro dáadáa ẹ̀sì lè jẹ́ olùjẹ́ lórí àpò ìyàgbọ́n àwọn sùn ìṣẹ̀lẹ̀ àmẹ́kọ́ ká ní ìgbàgbọ́ láti lè tó ìṣòro ìṣẹ̀lẹ̀ náà. ọ̀pẹ́ ìṣàlàyé láti fún ara lóko alhamdulillah àdéhùn ìwà pé lẹ́yìn bá ti tẹ́ ìwà ní ìjọ́sẹ̀ tó bẹ̀rẹ̀ sí kẹ́tọ̀ ní olùsọ̀lùwò ní olú ààlà ọlọ́ nǹkan tó gbọ́dọ̀ wọ́n bá lónìí èyí ń gbé lẹ́kùn ní èyí ń gbé bọ́ọ̀lù ọlọ́run èyí ń gbé bánàbí ọlọ́run èyí ń gbé bẹ́ẹ̀ tọ́lọ̀ ọba fẹ́ràn èyí ń gbé bẹ́ẹ̀ tọ́lọ̀ ọba fẹ́ràn ọba ìfowópamọ́ yóò bẹ̀rẹ̀ kẹrù bí ẹ̀ka lè bímọ ẹ̀yẹ lágbóró ẹ̀yẹ òṣòṣò kí ẹ̀fẹ́ àwọn ọ̀dọ́ ara àlà tó wà láàrin ìyá àti wọn ni tó mọ̀ nípa ẹ̀ṣẹ́ ìyàwó yìí kí wọ́n ní àbá àbúrò rẹ̀ ní ọkọ̀ nígbà ìdílé àlà ní ìjọba ló ló lọ ó fi ṣe kí nígbà tó yẹ ìjọba lọ ó mọ̀ láàrin ẹ̀ kí tó làbí sọlá ọ̀sọ́nà sọ̀tọ̀ ṣe gba áhàdà áhẹ̀rọ̀ nínú ọ̀pọ̀ kò sí ẹ̀yìn kankan tó ju sọ̀rọ̀. káwọn ọba àdáná àtàjà ní sọlá ọ̀sọ́nà tó tọ́nà ọba sọ̀tà jọ káàmà bíi bíi ìdájọ́ ìkànnà ìfowópamọ́ sọ̀kalẹ̀. káwọn ọba àdáná àtàjà ní sọlá ọ̀sọ́nà tí mo bá rọ́jò lè ka pẹ̀lú mo bá rọ́jò lè ka pẹ̀lú ìyàwó mi pẹ̀lú òfin tẹ́ ló wà lẹ̀ bí ẹ tí mo lọ lọ wá orúkọ tó wọ́n ń bẹ́ ìbẹ́ ìbẹ́ ipò ní báyìí ìjọ lójú àbí ẹwà sẹpáì wàhálà àmúyá òkè èmi ni ìlú mọ sọ̀rọ̀ àrùn sẹlẹ wọn lọ́wọ́ àmúyá òkè ìdá ọlọ́wọ́ ọba òye ìlú tàbí ìlú ọba ìlú tàbí dáhùn ìlà ọ̀rọ̀ ìfàwà màbọ àti ìlàwọ ìlú ọba ní gbogbo wípé àwọn ìdájọ́ tó gbọ́dọ̀ bí kúlẹ̀ ara ọlọ́wọ́ bá lẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ní èyí ní ẹ̀ka ẹ̀kẹ́ rẹ̀. ẹ̀sìn máa ń gbé ìka tó jẹ́ aṣojú ìtọ́ lórí. má gbé fún ẹ̀ ní má gbé fún ẹ̀ ní ọlọ́run má gbé fún ní orí ọlọ́run ẹ̀kọ́ rẹ̀. bàbá tó kú sí ẹ̀wò àmọ̀ ọ̀gá àmọ̀ ọ̀gá ṣe. ẹni tó ti tú ajẹ pé láti ṣe ìdílé láwọn ọ̀rọ̀ ẹlọ́dọ̀ ẹni àwọn súrà káńtà gbogbo àwọn nígbà yẹn ló ní sí ìtumẹ̀ ẹ̀dí káńtà wípé bàbá kàlá fẹ́ sọ fún ìtumọ̀ mi. òkè ẹ̀dí tó dùnmí rẹ̀ lọ́pọ̀ àkọ́kọ́ ìtumọ̀ kò á ní sọ fún ìwọ̀n lọ́la. àwọn ẹ̀dọ́ kó lè lọ́wọ́ wá ní yìí á ti àwọn ẹ̀dọ́ ẹ̀ lè la sẹ́ni tó ike tabata lè ní àìsàn ti délẹ̀ délẹ̀ pẹ̀lú èdè lágbàrúbáwá yorùbá tà ń tu náà lákàtúntò gbèrò ìgbé dáhẹ́ àfọwọ́n àbí àfọwọ́n ìlà àfọwọ́n ti kí ni màá fọwọ́n yẹ kó pẹ̀lú ọ̀tí wọn ní sẹ́ni tó tẹ̀lé ìlà lédè lágbàrá òun ni wípé kí ìtàn kó dé òun nìkan kí ìtàn kan náà mẹ́sìn náà. bí dájú màá tún mọ̀ ní ìsìn báyìí mo bá mú kọ̀ǹtínà kọ̀ǹtínà mi bóyá káwó mi bóyá káwó mi nípa bóyá ní alágbòrò ẹ bá mú sọ́nà ń sọ sí ìyá bẹ́ẹ̀ wọ́n máa tọkọ̀ wọ́n ìjẹ́ wọ́n kọ̀ ní ní wì kí ni ìtumọ̀ nẹ́ẹ̀tì nẹ́ẹ̀tì ìdílé yìí ní àkọ́kọ́ sí àkọ́kọ́ sí nàìjíríà wéèdì wọn wéèdì ìlú tá a bá pọ̀ sí dáa wéèdì ọ̀rọ̀ pé tí ọ̀rọ̀ ìgbọ́dọ̀ wà ní ìta kan tá a ti ṣe máa wéèdì òde. ẹ bá rẹ̀ yóò kọ́ ká pẹ́pẹ́ lágbára rẹ̀ ní àlùwẹ́ tó ń kọ́ rẹ̀ àlùwẹ́ tó àlùkọ́ rẹ̀ wéèdì tí nǹkan tó papọ̀ kẹ́lẹ́ ọ̀rọ̀ ìbò làjọ lè fúláì. ẹgbẹ́ ó ó ó ó tó yé mi wípé ọlọ́wọ́ ọba ló ń sìn mẹ́jọ kí ìjọba bá bọ̀ wọ́n mẹ́jọ ìtànjẹ fún ẹni bù mẹ́jọ ìtànjẹ fún ẹni bù mẹ́jọ ìtànjẹ fún ẹni ẹni gbogbo ló jẹ́ ònìkan òǹdà orúkọ olúmọ̀ ìdáwó ààrẹ sọ́kọ́nà ọ̀rọ̀ ọ̀hún nìkan. àwọn ọmọ sọ́mọ́ ọlọ́wọ́ ẹ̀ àtọ́nà àtọ́nà àtọ́mọ̀tìlẹ̀ tó ṣe pé ó pé tẹ́yẹ́yẹ́ kò ní ìdí ẹni bọ́ọ̀dì lórí pé ẹ bọ́ọ̀dù wa pé tó ní ìdè àwọn ọ̀rọ̀ tí àwọn ẹ̀dá rẹ̀ wá ní ìdè káwọn orí ìjọba ṣe. àtọ́mọ̀tìlẹ̀ ní ọ̀gá tó gbogbo ìgbàdá máa fi ń rí ìrírí dáadáa fún ọ̀la rẹ̀ òun ò wá ní ìbára pẹ̀lú ọ̀dọ́. ẹ ọ̀nà pé ìta púpà ayé náà kọ́ ìta ìmọ̀tàn wa kó dé gbogbo nǹkan náà lé lọ sí wo lẹ́nu wa. àwọn ẹ̀kọ́ ọlọ́rọ̀ yìí dá àwọn ọkọ̀ tó dá ẹ̀rọ mi sọ ọlọ́rọ̀ yìí dé ìyàtí ń jẹ́wọ́ sùn ní. a sọ wọn ní àbùsọ́nà lọ àbùrọ̀ àbùjọ wà ní sọ́nà. ẹ̀dá kò tó kúkẹ́ sọ́nà lọ. àbùsọ́nà lọ dá àbùsọ́nà lọ jẹ́. ẹ̀dùn tó bá wá kí ẹ̀jẹ̀ lọ kò lè jẹ́ lọ. làbíyẹ́ ti bọ́ lọ sí i ọlọ́run kò mọ ẹ̀ ayọ̀ ìdí. lọ́bẹ̀ ìdáni tí ìmọ̀ ti jẹ́ pípé bẹ́ẹ̀ bá tó lóyún ọlọ́run ọba jẹ́ ìmúkú ọlọ́run ìmúkú olùkẹ́yìn wọlé tó bá bí mọ ó ní bùkátà sọ̀rọ̀ nítorí bá wáyé bá wá wá ní ọlọ́pàá ọlọ́pàá bẹ́ẹ̀ ní àbáwọ̀ ta ẹ̀kọ́ tó bá wọn fún ọba tí bí wọ́n lè fún ìfẹ́ lọ́gbọ́n ìfàyè lọ́dún tó lọ sí ìwọ̀n òun àkọ́kọ́ rẹ̀ ìwọ̀n ní connection ó ní tẹlifọ̀n níbi wípé wíkẹ́ẹ̀dì oṣù ní sọ́kì ìtàkùsọ̀ ọ̀bà rẹ̀ ọlọ́ọ̀bá ní wípé náà wọ́n wọ́n ní. ọlọ́run bẹ̀rẹ̀ níyàwó onílòpọ̀ ilé ọ̀gbìn níyàwó tó ní ìyàgbé inú kọ́kọ́ kọ́kọ́ sí mẹ́tìrì àwọn ìfẹ́ kúrò ìyẹn àrà rẹ̀ òun lè fi ibi tí tọ́tẹ́ bá ṣẹlẹ̀ fún ìyàwó rẹ̀ kí sábà parí ìparí ọlọ́wọ́ kò ní ìdè òun gbé láìpẹ́ ìdè ọlọ́wọ́ wa ní wọ̀lá lẹ́kùn lẹ́rù fún ìwà àhàdì àlùkùkù ìdí jẹ́ àlùkùkù níta bíi káfí bọ́ọ̀lù rẹ̀ dáadáa òun ní pé níjọ́ tó bá ní ọlọ́fẹ́ fẹ́ yàrá nígbà ọkọ ìyàwó lórí àwọn ọmọ wa bẹ ẹgbẹ́ ìdòṣù nínú ara yẹn hmm? ẹ kó ṣe dédé èèyàn tó wà lórí ìfẹ́ pẹ̀lú ìyàn tẹ ẹ lọ àpò pàtó tó lórí kọ̀ǹtìmẹ́ǹtì láti àtẹlẹ kúkú ẹ ọlọ́run ní kò sí ẹ̀yìn kankan tó jẹ́ kúkú ọlọ́run ìsòkè tẹ̀sẹ̀ náà wò wò òṣùpọ̀ lọ. فقط إلا أن يقول ولم يكن له أحد كفوا ẹnì kan kò lè jẹ kúfù wọlé ó kó ọ̀nà tẹ́lẹ̀ máa fi tì bọ́ọ̀kẹ̀ tó láti fi tì bọ́ọ̀kẹ̀ tẹ́lẹ̀ tó fi ní dàrú wọn lọ sí pé bí dàrú yìí. àwọn kan wọ́n gbà wípé àwọn òṣèlú ìyá kan tọ́ lọ́rùn ó wà ní ìlànà náà àwọn bẹ́ẹ̀ ọlọ́run ń pàṣẹ kẹkẹ lọ́rùn àwọn ọlọ́run ọlọ́run ti fi bí ó ti gbogbo ìfẹ́ lọ wọ́n á lọ sí ọ̀sán pé aláìní láì ní ìlú ọ̀sán rẹ̀. àwọn ọ̀pọ̀ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba ló ló bẹ̀rẹ̀. ọ̀lẹ́sẹ̀ yà wọ ọdún rẹ̀ ìgbésò ńlá àwọn pọ́lítì tẹ́lifí ìsọ̀rí àtẹ̀sọ̀rọ̀ ìdáhùn ọ̀gá lọ lórí ni pé sẹ́ẹ̀rẹ́sì ta fáǹsì yìí sẹ́ẹ̀rẹ́sì fáǹsì yìí sẹ́ẹ̀rẹ́sì fáǹsì yìí sẹ́ẹ̀rẹ́sì fáǹsì yìí máa ń àmúlò ìlà ìwọ̀n ìlú náà ló bá ìjọba. àmọ̀kúrò bẹ́ẹ̀ ti sùn láti máa sùn wà lẹ́rọ̀ ni. ọlọ́run bẹ̀rẹ̀ náà ní gbogbo sùn láti lè là ń sìn táwọn yàrá ìgbà wo ti dé ìwà ọ̀rẹ́ ọlọ́run ṣe tó. Gbàá inú wo ló ní ìjọba tó gbọdọ̀ ẹnu àyíké sórí wọ́n ti ẹni ìfà pé ìjọba tó gbé bọ́ọ̀lù tó gbé bò bọ́ọ̀lù dé ọlọ́run níbi. Tó o ju ẹ̀dá ọ̀gbọ̀n lọ. Nígbà tó ní ìjẹun tí ó sọ̀rọ̀ ọlọ́run ò tó yẹ bá ti gbé kan kò lè fún pàtó kéé ti rí bẹ̀rẹ̀ àwọn kan pé àwọn kan ní ṣùgbà á dàbí àwọn tí wọ́n rà wọn ti bẹ̀rẹ̀ lọ́wọ́ kí wọ́n sábà bọ́rọ̀ ni wọ́n wọ́n rà wọn ti bẹ̀rẹ̀ wọ́n wá ń gbé ìgbàlẹ̀ tó ń bọ́rọ̀ wọ́n ń gbé ṣé kò ṣàbẹ̀rẹ̀ tó wá lọ́dà tó lọ́dún ní ìlú àbẹ̀tọ̀rọ̀ lọ́dún nẹ́ẹ̀kú rẹ̀ lọ́dún tó rẹ̀ rẹ̀. na ló mọ̀ tó bíráìlì fún wọ́n ti bíráìlì gíìsì òun ló mọ̀ tó báyìí ọdụ òun ló máa yẹ náà níjọ́ bẹ́ẹ̀ bá ti wọ́n ṣe orí òun tó wá kó ìbáadà sẹ́gun bọ́ọ̀lù tó ń kó orí ìṣèlú lòdì ọlọ́run ò ṣẹ̀fẹ̀. ọlọ́run tó lóun wọ́n wò lórí ṣẹ̀fẹ̀ ìgbé òun òun lóun tó ní ní dù ní dù ní orogún ọlọ́run tó lò ní sọ̀rọ̀ sọ̀rọ̀ kò fi pátá sẹ́wọ̀n tó lọ́sẹ̀ ní pátá náà èyí tó láti fẹ́ lọ ní ipò ọ̀rọ̀ àìsí ìgbìmọ̀ ọ̀rọ̀ tó bá lè ní ní ọlọ́run tó lò ní sọ̀rọ̀ làwọn sọ pé láàrin láàrin àdéhùn wá wà láwọn wà sọ̀rọ̀ ní kálá tàbá tó sọ̀rọ̀ wọ̀nyí والله هو بيشهد كما قلت الشهيد وله لا شريك له lẹ́yìn tó ṣe é pé tá a bá pè kọ́ tẹ́lẹ̀ kalẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ máa ní sẹ́yìn pẹ̀lú láti tẹ̀ mo ṣí ẹ̀kọ́ mi wọn náà ṣe ọ̀dà yọ ọlọ́run mi ọlọ́run ẹ̀ ọlọ́run já díẹ̀ kò sí sá ní bá kò ní díẹ̀ ẹ̀yọ́ kò lẹ́yìn kan lẹ́yìn tó ṣe kò lẹ́yìn kan náà tó tó yọ pé ẹ̀ òun ni ta fẹ́ sọ̀ gbé ìbára fún ó bí ìwà ti wá ní bẹ́ẹ̀ bí ìwà ti wá ní torí ọlọ́wọ́ sọ fún wa pé ẹyọ kan tó ti hàlẹ̀ ṣé òun ò bá tọ́lẹ̀ kó ní alága ló ṣe ìtọ́ ẹ má ti ṣe ìtọ́ bó làwọn ọ̀dọ́ ti ṣe ìtọ́ ìnáwó láti wà ló bí ọ̀tá tó kojú ọ̀rẹ́ ṣe ìtọ́ ìjẹ́ ti ní wà ní kojú ní èmi yẹn ti ká látọ̀rọ̀ kojú ọ̀nà kojú ní èmi yìí ní wà ní ìlànà ìbíọ̀ ṣòwò ní ìjọ ìjọ ìjọ ìlà ìlà ìlà àwọn ẹ̀dùn wa ló kúrò àwọn ẹ̀dùn pààrọ̀ inú rí àbálá ìtàkùn òkà ẹ̀dùn àtàrà tọ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá àbá táwọn èèyàn ti lẹ́kọ̀ọ́ táwọn èèyàn wá gbé kó di tó àtẹ tó di kó di ìlà ṣèkọ́ ìlànà tó wà ní ilé èyí tí wọ́n lọ bẹ́ẹ̀ ti gbé ìwọ̀n ni pé yóò kọ́kọ́ sọ ẹ́ ta àgbọ̀n náà èyí tó jẹ́ ìdílé rẹ̀ wọ́n ti yàtọ̀ àpapọ̀ àti ọlọ́pàá tó ń ìdílé rẹ̀ máa ń jẹ́ ìtọ́kọ̀ òdúró àpọ̀ ní káàkiri bóòlù tí ó kọ̀ ẹ́ wọ́n ló wà pọ̀. kí ni ṣe báwo ṣe àlejò tọ́lọ̀ bá ó sọ fún wa ìjọba ìgbà ẹ̀ lọ ara ọ̀nà táyà ìwé ikú fẹ́ bọ̀ ẹkú jíìkù òye ọlọ́run ọba nìkan lórí ráìsì ká lọ pé nǹkan yìí aláàlẹ́ ni nǹkan yìí rọrùn ẹ̀dá ní díẹ̀ sí ẹ̀dá ní ẹ̀dá ní choice gbọdọ̀ pé kí ni àlá rẹ̀ lò kí ni àlá rẹ̀ ṣùgbọ́n èyí ìlú láìpẹ́ ẹ̀dá rẹ̀ ẹ̀ gbá ká lè jẹ ẹ̀dá ẹ̀dá àlejò ẹ̀dá àbí ìlú láìpẹ́ àdúgbò gẹ́gẹ́ ẹ̀ ọba láìpẹ́ olùmọ̀ láìpẹ́ olùmọ̀ láìpẹ́ mọ́ olùmọ̀ láìpẹ́ ìwọ́lùmọ̀ ọlọ́wọ́ ọ̀gbọ̀n ní ọlọ́mọ àmọ́ tí wọ́n sọ yìí pé lóò kí ni yìí ìwọ ní tìjọ àní àní ọjọ́ òní à à mọdẹ dáwọ mọdẹ dáwọ ẹwà ní ẹ̀dá àtàní ọdẹ ha ẹ ẹ ẹ báwo bàbá wa ṣe wà lọ́dọ̀ tó lóṣù àwọn bàbá yìí tó wà lórí ká ló sọ táwọn ó ní bá ti bá a lọ wá ẹnìkan ò ní wáyé jù tó ti bá a bá yẹ kó sọ àwọn olùpàdà yìí tẹ̀lé ẹnìkan ẹ bá wá ẹnìkan ní ìjẹ́ náà ẹrù yẹn ló láyé sí ìsìn wọn pàtó lọ́wọ́ ẹbí lórí wà láyé sọ láyé ayé àtọ̀ láyé nínú sọ àtọ̀ lọ́wọ́ sọ àtọ̀ ẹ̀rí wà àlùkàdé ìdílé ní ayọ̀ ọlọ́yẹ̀ wà àlùkàdé àlùkàdé ìdá àwọn afárẹ̀ ọ̀kadì àwọn àtà nígbà tó lọ fà ẹ̀ àyè wọ́n bá mú ayọ̀ olókùnkùn ni àwọn ògùn ló dá ti di ayọ̀ ni àbẹ́tòlù ìmọ̀lùkù ṣe ń bẹ̀. ẹ̀wọ́n ní ìyàgbá òkú ọ̀bá yín padà ẹ̀rọ ọmọ padà láyà ara yín ẹ̀rọ ìlúkọ báyìí ẹ̀rọ ìdí òkú òjò ẹ̀ òkú ọ̀bá yín ṣe ìdọ̀ ẹ̀rọ ọmọ tó ń ṣe ń lò ẹ̀ tọ̀ òkú ọ̀bá yín ṣe mọ́tò ẹ̀kọ́wó ńláńlá ra mọ́tò kọ́dà lórí òkú ìsàmọ́tà gbèsè ni ẹ̀ òun ní irun onírun onírun tó lè ó ń sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ ìlú ìlúra wa yóò adéṣẹ́lá wọn méjì lọ́ba dé òfin tí wọ́n dògbò àbí wọ́n dògbò yípo wọ́n gbà tí wọ́n rà wọ́n lóra ògbó òsè ògbó ìnáwó rẹ̀ ògbó òsè kò dé wọ́n. ẹ̀dá ọlọ́run bá tó wọn bá dájú ẹ̀ wá lórí ìlú ọ̀gbọ́dá òkú tó tí wọ́n fẹ́ káàdì lọ. bí ìwà mo dá ẹbí bọ̀ ẹ̀ kò lọ bá láwọn òṣèlú fífúnra wọn wọ́n ti di ìlú pẹ̀lú oṣù yìí kò bẹ́ẹ̀ ìgbà kan tó lóṣù wà láyé. èyí wọn láwọn yàtọ̀ ẹgbẹ́ ẹ̀sìn àdáyébá ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ sí ẹ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ ìpẹ̀lẹ̀ òṣì kẹ̀kẹ́ ìwọ́n gbogbo ẹ̀sìn ìpínlẹ̀ ní. ẹ̀sìn òun làkọ́kọ́ ọ̀rọ̀ tó ti láwọn ìwé tó dé láti

ìdájọ́ mo ti dé ìlú pé gbogbo àwọn wọ́ọ̀sì kan lẹ tó wà ní èdè Yorùbá tó dé ìdí lágbáwá ní nàìjíríà ẹ̀yẹ tí èdè ìlú ẹ̀sọ́ ní èdè Yorùbá pé àìjọ̀nù gbogbo àìjọ̀nù àjọ kan ní ìtàkùn wọ́n là àìjọ̀nù ní ìtàkùn ìjọba òṣèlú Yorùbá tó wà kódà ìlú ọdún yìí lọ yóò gbèrò ní ọ̀rọ̀ ọjọ́ ní ọ̀fẹ́ rẹ̀ ọjọ́ bẹ̀rù tó ní ìlú. ìgbúdà kan ló ní ìlú ìṣòro dókítà kírísítẹ́nì ọjọ́ ọdún tó ní ìlú. ìdájì ìmọ̀ tó bẹ̀rẹ̀ tó bá ti kà á ẹ̀rọ láti wọ́n bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ́sí ètò ìrìn ayé lọ́wọ́ ẹ̀ ti kó tó ní ìṣẹ́gun fọ́ọ̀ ṣe kí nínú ọjọ́ fi pé ìlú ti ní ọjọ́ bọ́ ẹ̀wọ̀n tó tó ju lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọjọ́ rẹ̀ tó tó ká lọ. pẹ̀lú ẹgbẹ́ sáyẹn ìbò náà ń bẹ̀ ẹ̀sìn ló ní ṣe pẹ̀lú àwọn mùsùlùmí. sáyẹn ọ̀dà àtúnṣẹ́lẹ̀ náà ní ṣe pẹ̀lú kìrìsìtẹ́nì. nígbà tó ń tọ́ méjì wọn tán ẹ́ kìrìsìtẹ́nì ló bá dún mẹ́ta yókù náà òun wá náà wọ́n fi máa jẹ́ ìkọ̀sọ̀ ẹlòpọ̀ tó dà bẹ́ẹ̀ ní ìlú ìlú ìkọ̀sọ̀ ẹlòpọ̀ tó dà. olùdó tiẹ̀ ọ̀dọ́ olùdó sẹ́ńdì ọ̀dá ìsìn ẹ̀ mọ̀ fún ẹ̀ ibẹ̀ ìkọ̀sọ̀ sábà tó jẹ́ yóò máa jẹ láíláí kò sì ní kú. ọ̀sọ̀ onílẹ̀ nípa àwọn tẹ́tẹ́tẹ́ ni wọ́n gbé ìdíyò látẹ̀kọ̀ yìí àwọn ọkọ̀ láti wọ́n gbé ìdíyò bá ó pè ló dá ìkú ọwọ́ apá àbámẹ́ta tó wà láàrin pétọ̀ ọwọ́ àti ojú ẹ̀sìn mùsùlùmí ní ọjọ́ yìí sẹ́wọ́ndé sẹ́wọ́ndé àìsàn ìgbàgbé déédéé ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bá ní ìlú àjẹ ìbáyìí tó ní kẹ́ kí ìlú ìwà tọ́tọ́ ọmọ tọ́tọ́ ní òlọ́ọ̀dọ́ ìgbà tó ní ìtumọ̀ lórí bíbá hmm? tọ́. tẹ̀wá nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ òkúrò jẹ́ bí wọ́n lò pẹ̀lú fífà tó dà kò fẹ́ ìgbà tó gbẹ lọ́wọ́ ṣèbọn wá bá wọn àwọn èèyàn pàṣípà aláṣọ àti wọn wọ́n wọn kú jẹ nǹkan méjì lọ nǹkan méjì ló ṣe gbogbo wọn kú wọn wọ́n á rọ̀ bàtà àléhùn máa àlọ́ ìgbà àwọn àtàkùn òṣèlú ọ̀sẹ̀ wọn kó sí lára rẹ̀ ibẹ̀ lọ́wọ́ ìwọ́n ilé ẹ̀yìn òkè mọ́ ẹ̀bọ̀ náà ìwọ̀ ìgbóhùn náà ìwọ̀. àpòlò ìṣẹ́ lọ́kọ́ ẹ̀gbọ́n ọdún gbó ẹ̀gbọ́n nílẹ̀ lọ kò sí ìlẹ̀kọ́tà òwe ẹ̀ṣẹ́ ńbẹ kò sí sílẹ̀ yọ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀ṣẹ́ ẹ̀wọ̀ ìtàgbà ẹ̀ṣẹ́ ọmọ náà ti má ṣe má ṣe má ṣe má ṣe má ṣe. gbogbo nǹkan kálukú wa kò ní ìdílé àwọn ìlera ìfipámi ìjọba ọmọ ayé ọ̀tọ́lẹ́lá ọ̀tọ́lẹ́wọ́ òdùdú ọ̀tọ́lẹ́wọ́ pé àwọn ìwọ́sí wáyé ìwọ́sí kẹfẹ́ tẹ́gbọ̀rọ̀ pé ìta àwọn ẹni ń lé wáyé ìwọ̀ ọ̀lẹ ìwọ̀ ní ṣètọ́nù ìwọ̀ ní ìlànà ìwọ̀. ọ̀rọ̀ ọ̀gá lè má àlọ́ ìgbà. ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀gbọ̀n ṣẹ̀ka ṣètọ́nù ọ̀sẹ̀ ìwọ̀. wọn náà lè ní torí ọ̀rọ̀ yẹn má jẹ́ ìgbà má jẹ́ ìgbà má jẹ́ ìgbà má jẹ́ ìgbà lálẹ́ má jẹ́ ìgbà má gbogbo ìtẹ́jọ́ fún kalẹ̀. àtiwá ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀wà bíi ìwà tó ti nígbà ní ìdè ìdè owó tó ọjọ́ tó tún lòdò wá sí wà ìwà ẹ àkọ́kọ́ òní ó ṣe ní àwọn ọ̀gbìn ọ̀gbìn tó ní ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn. Gẹ́gẹ́ sọ pé èèyàn lè gba ìgbà ìdè ìdè wà ẹ tó bá jẹ owó àfẹ ìkùnà ìlú ìtọ́rẹ̀ ó dàbẹ̀ jẹ̀ kàn mí àwọn ọmọ náà ti wọ̀ ìdè wà fún ọlọ́run. tẹ̀wá ní ẹ̀kọ́ ti yẹ yorùbá bẹ́ẹ̀ náà lè wọ́n dábàá náà ṣe èrò wọn náà lọ́dọ̀ sí wa tí wọ́n á sọ ẹ̀kọ́ pàṣẹ èèyàn láàrin ọdún kan wọ́n ní oṣù mọ́kànlá ó fẹ́ náà ọba ó ti sì náà ó ga yìí ó pààyàn ó dúpẹ́ lórí gbogbo náà ọba fún oṣù tí ó pààyàn oṣù tí ó ti fi ọlọ́run fẹ́ ṣe ọ̀wá ọlọ́run fẹ́ ṣe ọ̀wá fún ní owó ẹ̀wọ̀n àwọn ọlọ́run láti gbà ilé àwọn wọ́n wá ní kí ló dé ní táwọn ti ṣe lọ́wọ́ ọba lójú ọ̀sùn ọ̀sùn aláwọ̀ púpọ̀ lọ sí ṣe lọ́wọ́ ẹ̀kọ́ sábọ̀ lọ́wọ́ lọ́wọ́ nígbà tó wá ní ìṣọ̀lọ́ ọba rẹ̀ ọkùnrin ní wọ́n ń ṣe ọ̀wá ara àtàkàlẹ̀ nípa ìṣọ̀lọ́ àwọn àpàlẹ̀ wọn pé lápò nílọ tí mo fẹ́ sọ̀rọ̀ dáwà ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ wá

sábà wọn wà wà ìbàṣà kan tí ó dà sábà wọn wà ìbàṣà tí ó dà sábà wọn ti wọn kọ́ ní ìgbọ̀jọ́ náà àríwá ara àwọn bàbá wa bá ti bá wọn tó ṣe. olóyè bá tó ṣe àdáyébá ẹ̀sẹ̀ àdáyébá mọ́ ìdílé kò ní ìtumọ̀ kankan everywhere ní tó wà ìdúró lórí náà àdáyébá yìí láyé àdáyébá yìí láyé. a sì ní àyẹ̀wò sí ìfẹ́lẹ́lẹ̀ ìfẹ́lẹ́lẹ̀ àdáyébá tẹ̀ sí sọ́ọ̀lù àyẹ̀wò ìtọ́jà ló dá yé bá ní ìdí sọ̀rọ̀. wọ́n ní abá bàbá àtàṣe ọlọ́run ní ìdúró ìlú ìgbà rẹ̀. àmọ́ ọlọ́run àwọn ọ̀rọ̀ rí àwọn àkọlọ́run àwọn àlọ́fẹ́ láti lọ́rọ̀. wọ́n ìgbàgbọ́ àgbà rẹ̀ àwọn olùfàṣà ọlọ́run lè pàṣẹ àṣà ọkùnrin pàṣẹ ẹ̀yẹ ẹ̀ ṣàkóso ṣírkù fún ẹ̀ tó ti jẹ àìbàkàlẹ̀ fún alùpùpù náà ní ìlú tó wà. ṣèkọ́nù wọlé rẹ̀ ṣe ni ó pàwọn èèyàn láti ẹgbẹ́ ìkan tó jẹ́ ìwọ̀n fún wọn kó sọ́jà àwọn ọ̀tọ̀. láàkọ́ lọ ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú wa àwọn ọ̀tọ̀ wọn ọba pàwọn aláṣọ. ayélujára ìwò bí ọba nìkan wà tàbí ìjọba. ó bẹ̀rẹ̀ sọ́kọ̀ bàtẹ̀ fún ẹ̀ ọba àti ìjọba ẹ̀mú òkè wọ̀ ìṣekú ìfẹ́rẹ́ ọlọ́pẹ́ ọ̀run yóò gbé ìtọ̀sẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ lọ́wọ́ rẹ̀ yóò gbé fún kàmí yóò wá sí ẹ̀ yóò wá sí èèwọ̀ yóò di a èlé ìwé dàbí bọ́lá bẹ́ẹ̀ kó sí ìjọba ìlú gbọ́dọ̀ sí. ìgbẹ́ ìgbẹ́ àdìgbòkè ṣírùkù ìjọba ní ìjọba ìlàjì gbogbo ìgbò gbọ́dọ̀ sí láì. gbogbo ìgbẹ́ bọ́dọ̀ láti kí ẹ̀ka ní jọ ọ̀pọ̀ ìsìnkú náà gbọ́mọ́ bọ́dọ̀ láti kí ẹ̀ka ní ta ló ti ọ̀sẹ̀ ìrìbọ̀ ti fà. ṣé lọ́wọ́ wa kò ṣe é? ọ̀sẹ̀ wa ní táwọn ọ̀sẹ̀ wa ti kó àgbọ̀ ọ̀pọ̀ ẹ̀ wọ́n ikú wa ti ọ̀sẹ̀ wọn bákan náà níṣẹ́ ilé ẹni wúyẹ̀ bákan níṣẹ́ rí ọlọ́run bá sọ fún ọ táwọn ọ̀sẹ̀ wa yìí ọlọ́kọ̀ àpè kúlù wà ní ìsọ̀tún àrọ̀ àìsùn mà á ń lọ ọ̀rọ̀ ọ̀lọ́kùn lọ́wọ́ ẹ̀yẹ wúlò tọ́lọ́wọ́ bá sọ̀ kalẹ̀ fún yín láti ìdílé kan tó wúlò fún yín omi asọ̀lẹ̀ ẹ̀wà ní ráìsì. Bàjẹ́ àtúntò nínú àwọn ọmọ wa àlá rẹ̀. Ẹyin fún ara yára ìfẹ́ ìfẹ́ ọ̀rọ̀ ìlú ilé ìwọ̀ ilé ilé ìtọ́ ilé ìyọ̀kọ̀. Wọ́n lè wà lẹ́nu ìgbà pé àwọn ọmọ àbí ìlànà. Tọ́lọ̀ náà ló ń jọ̀dá kẹ́ ọ̀rọ̀ ìwọ̀lú tọ́lọ̀ ọba ló bẹ̀rù òfin yín àwọn ọmọ ìwà ìfọ́ sọ̀rọ̀ ló bá bẹ̀ parọ́. ìwọ ní láti ó kan ìwọ lẹ́lẹ̀ nǹkan kan ló wà lábẹ́ ẹ̀ ẹ bá wá jù rẹ̀ wọ́n sì sọ. ṣẹlá ní káàtì wá gbé ojú nìkan wọ́n wá sí àwọn èèyàn sí ìkàtó òkú ó lẹ́yìn ìgbàlá ní olóògbé ìwé tí ó máa kọ́ ṣe tó bá fi káàkiri wọn fara wọn náà tẹ́lẹ̀ náà àbí kí wọ́n lọ fẹ́ ní lẹ́tọ̀ nígbà ló máa pàdé ìbẹ̀rẹ̀ olóyún wọn àwọn ṣé nígbà tó lọ́wọ́ tọ̀ tó máa pàdé ìdarí wọn. ṣé wọ́n yóò máa bẹ̀rẹ̀ ẹ̀rọ ní wọn tó láì lẹ́sẹ̀ níwọ̀n tó yí káàkiri àwọn ẹ̀ka gbà lọ. ṣírùkù ó bá ti ṣe lọ́wọ́ bá ti ṣírùkù báyìí ṣètọ́nù gbà ṣètọ́nù mọ̀ wá ti ọ̀rọ̀ àwọn kan ńláńlá fún ọ̀pọ̀ ọ̀rọ̀ náà bí ìyàtọ̀ ìlú fi ṣí tọ́lọ̀ níbi ọ̀la káwé ilé ìwọ̀ ilé ìṣòro ọ̀nà méjọ nítorí bá ti wá àyà kó jẹ́ ọ̀dọ̀ ìlú ìlú ọ̀rọ̀ ọ̀la kan ìyẹn ìyẹn ìlú lọ́ta sàmì ọmọ mọ̀tòlá ọmọ mọ̀tòlá ọmọ sí ọ̀tọ̀lẹ́ bàbá ìlú ọ̀la الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه lọ́dún ọlọ́run ọlọ́run bá tó sọ fún wa náà ibi ayé ni mo sọ fún ṣùgbọ́n ibi kẹ́ táwọn ilé ìgbé ń bu ìwò tó bá wù wáyé àwọn láti òṣèlú ámúlàmù ṣùgbọ́n àká ìwà lórí ìjọ àwọn tá a pè fún mi sọ pé mo jẹ ámúlàmù ìní ọlọ́run èmi ni mo ní àṣẹ pé ẹsẹ̀ kan báyìí kẹ́ẹ̀fẹ̀ níjọ́ tí ẹ̀rẹ́ bá ti mú ẹ̀sìn ní ìmúṣe táwọn nǹkan ní ẹ̀mí ìgbé kéde ló ní ká ṣe é ẹ ṣé kò ti dé o ẹni tí tí yóò bá ṣe tó bá dé nígbà tí kẹ̀kẹ́ ẹ lọ sí ọlọ́run wa yóò fẹ́ wọ́n lọ ká ní pàṣẹ rẹ̀ sínú lọ́sùn. nígbà bá ti lè mú rẹ̀ fún ara rẹ̀ ẹ tó bá ti lè mú rẹ̀ fún ara rẹ̀ tọ̀ ṣé kò lọ. táwọn ni wọ́n gbé kalẹ̀ fún wọn ní kẹ́ẹ̀sì ní ìkàkúrọ̀ wọn kò tóbi náà tẹ̀ wọ́lọ́wọ́ la fẹ́ mọ́tò sọ́ọ̀tún làkúté ẹ̀rí lọ́wọ́ ìlànà ìlú títí wà wọn bá ti sọ pé ó ti jọ ìyá wọn lò wọ́n bẹ́ẹ̀ tán wọn bá fẹ́ tẹ̀lé ní sọ̀rọ̀ tó o sọ pé pé ẹ̀ka ti tẹ̀wọ́ láì ẹ̀ ẹ̀ ní ọba rẹ̀ kàì ẹ̀ka ti yà wọ́n kàì kúrò àti ṣé o tóbi o tóbi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọlọ́run ti ọlọ́run ò ọ̀rọ̀ bá ti lọ́ọ́ sàlá fún wa lọ́wọ́ ìwà dé ìyà ó sì wá dé ẹ̀yọ́ dé ìdí kọ́lá ìfowópamọ́ ìyẹlẹ wọlé àmúlẹ̀ bá ti lọ sí òkú iṣẹ́ rẹ̀ fún mi lẹ́sẹ̀ máa ti sọ lọ́wọ́ nínú ọ̀rọ̀ láì lọ́kù bá ṣe wà lọ́kù tó wà ní ṣe kò ọ̀pọ̀ ọ̀tá òde bàbá ti sá òde ti dé orí ọ̀gá ìwọ́ balẹ̀ wà á kà ló sọ àlẹ́bí nà á lọ́wọ́ gbọ̀dọ̀ ní òkè tó ìmọ̀lẹ̀ ó ti bọ̀lẹ̀ àwọn tó gbọ́dọ̀ wà lọ́sí wò wá ó ṣe ń tí kò sí ní àjọ wọn ìlà ìtàlá ọgbẹ àpò wọn àwọn ọkọ ọgbà báyìí ẹ ìfọ̀tọ̀mọ́ ẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ wá káàkiri bọ́ọ̀lù ọba fẹ́ ń ta òní owó ìlú lọ́wọ́ rẹ̀ kò báyìí tó jẹ́ owó ọ̀dọ̀ ní àwọn sọ́jú ní nàìjíríà àwọn sọ́jú máa ń kájú àwọn owó tá tẹ́kọ́lá dọ́kúmẹ́ntì rẹ̀ òní owó tí lọ sí òwò síse ẹ́ owó lálá ni o bí o kàtà yọ ẹ̀kọ́ ìjà àrùn jẹjẹ ẹ̀fẹ́ olùlọ ara pẹ̀lú ẹ̀yọ́ kú ẹ̀sìn ti ọ̀yọ́ rẹ̀ kú owó tí lọ sí òwò síse ẹ́ ẹ̀rọ pé kí ẹ̀ kàtà ara tó lọ sí kan ara ìpínlẹ̀ kan ara ìwúgbọ ẹ̀ àríkà sẹ́fẹ̀ àtọ̀tàbọ̀ lọ́lọ́ náà nígbà tó ṣe o kàwá sí náà àwọn tó lè kò sí lọ́wọ́ fún wa wọ́n wá sí tàwí ìgbàgbé ẹ̀sùn wa àwọn tó tàwí ìgbàgbé ọ̀sán tó fi wúlò orí táwọn èèyàn bá àlè rí àti àbájọ sí olùkọ́ ọ̀gá máa lórí tàwí. àwọn ti rí tọ́tọ̀ sí olùkọ́ ọ̀gá